يقول الله تعالى في كتابه العظيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين ọpẹ́ ni fún ọlọ́run ọba nìkẹ́ ọlá ọba olùdáwà ọba olùdáwà tó mọ̀ wá ṣáájú kó tó mọ̀ wá kó wá máa máa máa wá mùsùlùmí kúrò nínú tí ń jẹ́ na ìkílẹ̀ ìgbín náà wọn náà ni àṣírìkò mùsùlùmí lẹni tó jẹ́ pé kò sí bí ọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó nípa ẹ̀ṣẹ̀ dídá ó yá ẹ̀ṣẹ̀ kékeré yìí àbí àwọn ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò ní sí nínú tí mùsùlùmí ó fi ran wọn gbèlè tó yóò jẹ ẹ̀ṣẹ̀ náà ó ní tá a òun náà láti ń pè ní alẹ́ kó fúru òní sínú mùsùlùmí kẹ torí pé mùsùlùmí mọ̀ yí pé lójú wọn bá gbà tí ẹbọ bá fi lè wọ̀rọ̀ pẹ́pẹ́ kó di háwọn ọmọ lọ́wọ́ àrí ìjànà àjẹ́nà dé ìwọ̀ kó nínú bá jáde láyé nínú orúkọ bẹ́ẹ̀ lọ́nà gbogbo ẹ̀ṣẹ̀ tí mùsùlùmí lè dá tàbí tí yóò dá kò ní fẹ́ bọ́ bẹ̀rù ti ẹ̀kọ́ wa ọlọ́run tó jẹ́ kẹrin lé yóò yé wa a dúpẹ́ fún ọlọ́run ọba náà jẹ́rìí pé nìkan nìjọ sí tọ́ sí lódodo kò sọ sẹ́nu mí dájú ṣáká ọlọ́run ọba lọ́la àmẹ́bíwá Muhammad sọ̀rọ̀ lọ́hùn àríwá àríwá fún àtúnkù àgbàlá yìí kí àtọ́lọ́ ọlọ́run àtọ́lọ́ rẹ̀ fún àmẹ́bíwá Muhammad sọlọ́lọ́ àríwá àríwá islam àwọn tí wọ́n bá jù sánú àwọn ọmọlẹ́yìn rẹ̀ sáàmù sí àwọn sọ̀hábà àwọn tó àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ẹ̀san ọlọ́run bá ní kí ọlá sọ nínú alukur'an bá ní ẹ̀yin onígbàgbọ́ òdòdó àtàkùnlá ọlọ́run ní dájúdájú òǹkà oṣù lọ́dọ̀ ọba tọ́lọ̀ mẹ́rin nínú àwọn oṣù yìí jẹ́ oṣù eléyìí jẹ́ ẹ̀sìn tó dúró tọ́ nítorí náà ẹ má ṣàbòsí fúnra yín nínú àwọn oṣù náà ẹ bá àwọn ọ̀ṣẹ́ bọ́jà lápapọ̀ gẹ́gẹ́ báwọn náà ṣe ń bá yín jà lápapọ̀ ẹ lọ máa mọ̀ dájú pé dájúdájú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn olùbáyà rẹ̀ ẹ̀yin olùtẹ́sí mi alápọ̀nlé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹgbẹ́ ká ọlọ́wọ́ ọba kan níbẹ̀rù rẹ̀ níbikíbi tí a bá wà ní gbogbo àsìkò láàyè láàyè láti pé ìbẹ̀rù ọlọ́run bẹ ni ó kan àyà wa ìbẹ̀rù ọlọ́run yìí gangan náà wa tàbí tí ó gbé wa sí ta pè ní ṣíríkù lẹ́ẹ̀kan ẹbọ gbogbo tí ò bá sí ìbẹ̀rù ọlọ́run nínú rẹ̀ torí pé yóò mọ́rọ̀ rẹ̀ ọlọ́run ọba ní ẹnikẹ́ni tó bá láyé tí ò bá tún bá kó tó kú ọlọ́run ìforíjì sí lọ́lọ́run ìkẹ́ àánú ní tọ́lọ́run ìkẹ́ rẹ̀ àtàánú rẹ̀ kò ní ṣàn tó bá di ọjọ́ àlùkìyàmù ilá àyà tún bá kọbílá ń tún òbí tó bá ronú kó tó kó jáde láyé ọlọ́run bá lè kí ọlá jẹ́ kó yé wa wípé gbogbo nǹkan pátá òun kódà ọ̀rọ̀ tí mo ń sọ ọlọ́run ló dá iṣẹ́ tà ìṣe lẹ́gbọ́lọ́run ti sọ fún wa nù Kùránì wípé ló dá yìí àti nǹkan tẹ̀ ìṣìníṣẹ́ nítorí náà kò sí nǹkan kan tó kúrò ní abẹ́ ìṣẹ̀dá àtọ́lọ́run nínú àwọn ìtàǹdò láyé ọ̀kan nínú rẹ̀ ní oṣù láti mọ ọdún a sọ pé a

dìdí tá a mọ̀ sí kálámù láṣẹ pé ó tó mọ̀kọ́ ìrọ̀ lè kọ́ lè kí nígbà tó béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ni kó ń kọ ọlọ́run ní kálámù ń kọ ọlọ́run bá dá pẹ́ẹ́n tàbí kọ nǹkan yẹn ó ní máa kọ kí ni kó ń kọ máa kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ títí dìgbà wo ni ìgbẹ̀yìngbà nínú tí kálámù kọ ń jọ náà ni pé ilé ayé yìí o oṣù tí ó mọ wà ń bẹ̀ méjìlá ni àwọn oṣù wo làwọn ń sọ yìí oṣù tí a ń fi òṣùpá ìlétẹ́ṣù sàfíńkà kìí ṣe oṣù tá ń fi yíyọ àti wíwọ̀ oòrùn kà torí bọ́lá sọ nínú alkùnrin pé àlúùdẹ́ka ánìlẹ̀ àṣíìta àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ̀ ànábì àwọn ìlétẹ́ṣù àwọn oṣù tó lé tó lé tó lé tó ṣù ń wọ̀ tó tún jáde ní tuntun kí níṣẹ́ rẹ̀ kí ló wà fún kul hiya mawaqitu linnas ó jẹ́ òdiwọ̀n fún àwọn ẹ̀dá ọmọnìyàn wàlẹ̀ hajj àti fún hajj òdiwọ̀n tó pé tán bá ní òdiwọ̀n òdiwọ̀n ń bẹ ní ti òǹkà òdiwọ̀n sì ń bẹ ní ti ààlà a lè mú ilẹ̀ nígbà sọ pé ìwọ̀n ibi ìsìdì nílẹ̀ rẹ̀ a sì lè mú òdiwọ̀n nípa ti kíni nípa ti àsìkò tó bá ń sọ̀rọ̀ nípa àsìkò oṣù jẹ́ táàmù fi wọn àsìkò jẹ́ bá bá ti rí oṣù tó lọ wọ̀ kùnbá ìtómi ilé téńté tí wọ́n pè ní ìgbésẹ̀ṣù amọ̀kóṣù ní ìbẹ̀rẹ̀ yìí ọlọ́wà ní tá a bá ti wá ka méjì láàárú ẹ̀ ó jẹ́ kí ni ó jẹ́ ọ̀dún ká ọlọ́wà ní mínìhà nínú àwọn oṣù méjìlá ẹ̀ áwùbá àti òrùmọ́ mẹ́rin inú rẹ̀ jẹ́ oṣù ọ̀wọ̀ oṣù ọwọ àwọn oṣù ọ̀wọ̀ yìí tààpẹ̀ ní mẹ́rin yìí anájúwa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún wa àwọn oṣù mẹ́rin náà ni oṣù táwà ń bẹ̀ táàmà sí rọ́jà múdọ̀ àti àwọn oṣù mẹ́ta míì tí ó tẹ̀lera wọn àwọn náà ni zolokọ́ọ́dá àti

ní hajjatul wada hajji lágbére tánàbí ṣe bàtánàbí wá sí hajji tó ṣe hajji báyìí ó fi dágbére báwọn èèyàn ó dìgbà ó ṣe wù olùdó sọ pé kúdà ánì kúdà ánì là ánì là àhújà là ánì là àhújù máa dà áàmì àdà ó ní ẹ bọ̀ ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ torí wípé kí ni o ó ṣe é ṣe kí má lè ṣe ájì mọ́ yàtọ̀ sí ọdún ìtí mọ́ fi ṣiṣẹ́ ájì mi mọ́ wọ́n wo kan lánàá nínú YouTube àwọn sáìtì pọ̀ káàkiri o ní ìwọ̀n rò bí ẹ̀sìn ni wọ́n ń sọ ìkẹyìn dẹ̀ nígbà tí wọ́n lọ mú wá wọ́n tó àlàyé nípa táà pé nínú gangan àwọn nàṣọ́rọ̀ nàìjíríà wọ́n padà lọ wọ́n láwọn òṣìṣẹ́ fún mùbáhálà nínú nǹkan yẹn wọ́n ṣàlàyé pé mùbáhálà yẹn padà ṣẹlẹ̀ sórí ànábì pé káwọn bá ànábì ṣe kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò wọlé ànábì ló ń sọ ní hajj fátímọ̀ sì sọ fún wa ń gbàtà náà bí láyé ó sọ fún un ti lọ yóò tó wọ́n tẹ̀lé o àwọn ọ̀rọ̀ tó yẹjú ṣùgbọ́n tí yóò bá nímọ̀ ń pa tó wá lọ owó kìíní yẹn yóò padà bí yàn kò sí yóò Islam kan jámbá tó náà ọmọ wa fẹ́ máa ń wo YouTube fẹ́ máa ń wo kìíní àwọn sáìtì pọ̀ gan líǹkì míì tẹ lọ mú tẹ ń dáhùn ìbéèrè gba ìsìn fún yín àwọn yẹ̀wù bí àtàwọn nàṣọ́rọ̀ yẹn ń kọ́ ṣùgbọ́n wọ́n fi ìsìláàmù bójú ẹ wàá rò fáwọn àfáà ní ẹ̀ńdà yín ló wọ́n a máa ń sọ nǹkan tẹ́sìn ò sọ wọ́n máa ṣàlàyé tí Kùránì ò sí lálàyé wọ́n tẹ̀ tí wọ́n sọ fún wa àwọn oríṣiríṣi nǹkan tá a ti mọ̀ nínú ẹ̀sìn wọ́n ti kè ṣàrẹ̀ wọ́n sì ní mẹ́rin kù pàtàkì wa tó tó náà kọ́lọ́ kò ṣàánú wa ló jẹ́ pé àwọn àfóòní mímọ̀ gangan là á máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀

pàápàá muharram àwọn lábáwà èyí jagun bẹ̀ wọ́n èyí jagun rárá wọn èyí sí sí máa ṣàlàyé díẹ̀ náà lórí ẹ̀rọ nígbàtà bá tẹ̀síwájú nígbàtà bá ń wo ìta wà nínú àwọn orúkọ tó ń jẹ́ ní tí wọ́n máa wá ṣe ni pé tí wọ́n bá ti wá fẹ́ ṣàbòsí kan wọ́n wá tóṣù bá ti di postpone it wọ́n ní àti ah, ìwọ rájà pé wọ́n wà fún wọn ní pè ní rọ́jà àwọn pè ní ó ti síwájú torí kí ni kí wọ́n bá lè jagun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe máa síwájú wọ́n lé odidi ọdún wọ́n lè mẹ́rin tí kí ní ẹ̀bá tí wọ́n ń yí tó yí tó yí títí ó ṣẹ̀ wá padà ó gbogbo wa ní January làwáyà sọ pé January ó tún di february tó yẹ february torí bá dìbò a ní december láti wà ìdí february lálá dìbò títí títí tígbà tó bá di august wọn níyẹ ìpàdé february báyìí sẹ́mọ̀ ìpé february ta lọ sọ lọ́gọ́st yẹn august ni ṣe february tó bá yá ní àṣẹwà mú february lọ́gọ́st àbí tó bá di september ní march tó bá di tó bá di december á ní jù tí àfẹ́kì ní yóò máa yí títí tí tó bá padà yóò wá february yẹn ó padà síbi tó yẹ kó wà lẹ́yìn ọdún mélòó kan èèyàn lè ṣe calculation ẹ̀nu mathematics kí ni wọ́n máa ń pè sí ìtàwọn ọmọ ń ṣe ní ìsìn wọ́n ṣe introduce ẹ́ òní ó fi ṣe tí wọ́n máa ń fagó bẹ́ẹ̀rẹ̀ báyìí òní fi ṣe so wọ́n ò lè mọ iye ọdún wo ni ó tó iye ọdún wo ló máa tó kíkiri yẹn tó lè padà sáàyè rẹ̀ aliwọ́kì ní ìmọ̀ ti tọ́pìkì ẹ̀rọ ọ̀nà máa wọ́n jẹ́ kò pẹ́ púpọ̀ tí wọ́n ní kan tó wọ́n ti kọ́ láyé tẹ́lẹ̀ wọ́n nínú máàsì kan tí wọ́n pè ní modern tẹ́lẹ̀ ni wọ́n yọ kúrò nígbà general wọ́n tún wá dá padà la ń mọ ọjọ́ ọjà àwọn ìyá wa mọ̀ tó máa ná ní ọjọ́ márùn-ún márùn gbogbo tí wọ́n ń sìn tó bẹ́ẹ̀ ni kí ní ẹ̀ṣẹ́ wá yí títí títí títí tó fi wá bọ́ sójú bó ṣe rí nígbà tọ́lọ́wọ́ bá ṣe kí ni tó bẹ́ tó dá oṣù àmẹ́tì sọ̀rọ̀ láàrin wàsínáwá ní ìnà zàmẹ́nà ìgbà kọ̀dí ìsàdárọ̀ kàì àìhàtì ìyá ọmọ ọ̀pọ̀lá kọ sàmàwà ọdún oṣù méjìlá ni mínìhá nínú àwọn oṣù méjìlá yìí a ò bá àtọ̀ fóòrùn mẹ́rin inú rẹ̀ jábọ́ ọ̀wọ̀ tàlàfù mùtàwàlìyà àwọn mẹ́ta tó tẹ̀léra wọn nú àwọn oṣù yẹn àwọn náà ni dòlè kọ́ọ́dá ẹlẹ́ẹ̀kejì dòlè hijjá ẹlẹ́ẹ̀kẹta muharram èyí tí ò wá sí lára wọn tó tẹ̀lé wọn òun ni rọ́jà bùmúdọ̀ a padà ṣàlàyé ọjà oṣù tá a wà yìí tó wà láàrin àmẹ́bí tó ṣàlàyé lẹ́bí bẹ́yìnà jùmọ́dá wà ṣàbá tó wà láàrin oṣù jùmọ́dá lẹ́kànfẹ́rọ àti gínú àti oṣù ṣàbá ṣàbá oṣù táàmù nílùmí ni máa rò wàhálà wọ́n dáfá ń ṣe jánárì wàhálà yìí ó jẹ́ wàhálà nítorí pé wọn ò kúkú fi kọ́ wa láti ilẹ̀ báwa ṣe rò pé jánárì rọrùn yìí jánárì february march torí pé ẹwọ ọdún tí wọ́n ti fi kọ́ wa láti primary tàbá ní káàkà ní french fún jàǹdé lèpèyé march april fífídé october november december ẹgbẹ́ yóò ní ra ẹni tí ó mọ̀ yóò léwo ní wọ́n tó sọ jàǹfé ìwọ ní jàǹfé january dẹ̀ fèvèyé kí ni fèvèyé kò lè má torí pé kò kọ́ ìmọ̀rùkú yóò wá ní ìsìn oṣù eléyìí tá à ń sọ yìí ni oṣù ojú ọ̀run tọ́lọ́ ń lò fi pilẹ̀ ayé gan tẹ́nìkan ò lè dọ́gbọ́n sí lórí oṣù january february march april may june náà kọ́ là ń lò láyé tẹ́lẹ̀ fóòkù kan jẹ́ ń pè ní gíríngorì gregory olóògbélé gregorian calendar ṣáájú rẹ̀ julian calendar ló wà ìyẹn oṣù mẹ́wàá ló wà ní ọdún mú kàìtí wọ́n kà láyé tẹ́lẹ̀ kò sí oṣù nínú oṣù tó wà láyé tẹ́lẹ̀ kejì méjìlá àwọn ará Rome mẹ́wàá ni July yẹn wọ́n fi oṣù yẹn kún ní ìrántí ọba Rome tá à ń pè ní Julius Julius Caesar késárì hmm, lórúkọ rẹ̀ jẹ́ Julius ni wọ́n fi oṣù July yẹn ni wọ́n fi pọ́n lé nírántí rẹ̀ August wọ́n fi rántí ọba Rome kan tí wọ́n pè ní Augustus késárì ọba róòmù gan késárì lórúkọ oyè ọba róòmù ní késárì gbogbo tí agbóṣe wà lẹ̀ yorùbá nìsín ọwọ́ òkòkò ìjẹ̀ṣà ẹ̀ẹ́dẹ́jì àkúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí wa késárì yẹn sísà orúkọ oyè ni káńpé kọ́ìsọ̀ dédé lágbáwá ọba kánú wọn orúkọ rẹ̀ ń jẹ́ augustus ó ní wọ́n fi orúkọ oṣù august ṣe ìrántí ẹ̀sán fi pọ́n ilé wọ́n wá tìbọ̀ lóbìlọ pé méjìlá mo ṣàlàyé rẹ̀ ní náà ni tẹ bá ṣe òǹkà oṣù tàbá ti dé august ní ẹ̀ríkà máa bọ́ sí september oṣù kèlò september oṣù kẹsàn october oṣù kèlò oṣù kẹwàá november ìkọkànlá december ìkejìlá fún ẹni tó bá ní ẹ̀kọ́ nípa man àbí sáyẹ́ǹsì yóò mọ̀ pé títò yóò bá mú tó tí bá sọ pé sex nǹkan keje ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo oṣù keje tẹ́lẹ̀ ni wọ́n yóò kọ rẹ̀ padà oct numerous octagon nǹkan tó nígun méje octane ní chemistry gbogbo ìkẹjọ ni nóòbù náà nǹkan kẹsàn-án december ní decimal system bí kan nǹkan kẹwàá ní oṣù kẹwàá ní ṣùgbọ́n july àtọ́gọ̀ tó wọ̀ ló sún àwọn oṣù keje lọ sí kẹsàn-án orúkọ ní wa ẹ̀rì pé àwọn olóòpọ̀ wà ara wọn ṣe kí ni ni wọ́n fi bí wọ́n lọ mú january january kó mọ̀ wá torí pé ọjọ́ kìíní oṣù yẹn nígbà táwọn kan ò wọn ọjọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni wọ́n máa bọ òrìṣà tí wọ́n kan tẹ́ ń pè ní janus gẹ́gẹ́ àwọn kan náà ló sì mú ọjọ́ yẹn báwọn ọmọ ọbọ̀ ṣàyẹ̀wò gẹ́gẹ́ bá náà ṣe máa ń ṣe jẹṣu lọ́dọ̀ wa ń bì ṣe pé a ti màsìkò tí jẹṣu ó bọ̀ sí pé àsìkò tí ṣu máa ń jáde ẹnìkan ò ní ṣe jẹṣu ní February a sì ní ṣe ń January àbí December kódà ní ṣe March a ti mọ̀ gbà tí ṣu ó jáde sábà ti gbin ṣu òjò rọ̀ a ti mọ̀ pé bíi May June àrùjù stroke jáde wọ́n àti òkè afọ́jú àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àtàwọn ọ̀tọ̀kùlú àtàwọn ọlọ́gbà ẹjọ́ wò ní sámú ọ̀dá àti mọ́jọ́ báyìí ọjọ́ báyìí láàmàṣẹ́ ọdún ìjẹṣù kí ló dé tún ọlọ́ṣọdún ìjẹṣù yẹn nígbà tí kò sí iṣu bí àdùkú ta ló fún wọn lọ́jọ́ yẹn kò sẹ́ni tó fún wọn àwọn ló forí ara wọn rò là ń pè ládàá dálẹ̀ ṣùgbọ́n ti wá ní ìsìn sábá sọ̀rọ̀ Ramadan ààwẹ̀ Ramadan oṣù Ramadan ẹ̀yin ya wa àtẹ̀yin bàbá wa ẹ ń ṣàkíyèsí pé nígbà míì àwọn ààwẹ̀ tá a gbà àsìkò òjò ní bọ́ sí tó tó mọ̀ ọ̀rọ̀ tó bá tún yá o yóò bọ́ sásìkò kí ni ẹ̀rùn ọ̀gbẹ́lẹ̀ yóò bọ́ sásìkò ọyẹ́ láwọn ìgbà míì yóò mọ̀ bọ́ ó ń yí ni kì í ṣàwálà forí ara wa rò ó torí pé ìyẹn ò máa yí kárí ayé àwọn àdìgbò kan bí àwọn kan ò máa gbà wẹ̀ wọ́n wà ní ooru àwa kan ò máa gbà yóò máa bọ́ ní òtútù tó bá tún yà wá tá a gbà ní òtútù yóò bọ́ sóoru fún wa yóò tún bọ́ sótútù fún wọn nígbà tó bá yá yóò bọ́ sínú ọ̀gbẹlẹ̀ lásìkò bí yóò bọ́ sí àsìkò tí èso ọ̀gbẹlẹ̀ níbòmíì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ni yóò máa yí káàkiri torí pé oṣù ojú ọ̀run nínú kó jẹ́ ọgbọ̀n tàbí kí ni mọ́kàndínlọ́gbọ̀n kí ni ó wàá jẹ́ lóṣù tí ń bọ̀ àmọ́ Fọ́lànẹ́bí sallallahu alaihi wa sallam sọ pé súnmù li ru'yatihi wà á fi rú li ru'yatihi. Ẹ mọ̀ wá oṣù lílé lẹ́bí mọ́ bóyá ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ àbẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ àwẹ̀. Wọ́n tí kù náà, ànábì tún sọ, ẹran ọdún léyá bá fẹ́ paná oṣù láwò lọ́kọ̀ kẹwàá ọlọ́run tí àwọn èèyàn fi pátì nínú ìdí èèyàn fi pátì ni pé àwọn tí wọ́n jẹ gàba lé lórí tàbáwọn tí wọ́n mú wa àṣà tiwọn ni wọ́n gbé àwọn British yẹn làwọn èèbó gẹ̀ẹ́sì kèé ṣe oṣù yìí làwọn náà ń ṣùgbọ́n bàbá àwọn róòmù wá jẹ gàba lé wọn lórí tí wọ́n mú wọn sìn táwọn náà ń bẹ lábẹ́ róòmù àgùdà kò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì àwọn róòmù làgùdà ìjọ tí wọ́n mú wá níjọ páàdì sáàmù catholic ìlà àwọn ń ṣe àwọn róòmù wọn ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì wọn ò jẹ lábẹ́ british british dá ẹ̀sìn tí wọ́n sílẹ̀ tá à ń pè ní cms kò lábẹ́ àgùdà torí pé wọn ò sí lábẹ́ ìmúsìn wọn mọ́ gbà táwọn èèyàn dé káwọn róòmù bẹ̀rẹ̀ sí ni wọ́n gbé oṣù méjìlá wá bá wọn tí wọ́n sì fi orúkọ tìlú wọn sí bí january tí mo sálàyé ti ya lọ òòṣà tí wọ́n tí wọ́n ń bọ ọjọ́ tí wọ́n ń bọ yẹn o ni january 1 òòṣà yẹn là ń pè janus mo ti ṣàlàyé náà bí o ní nígbà tí january fẹ́ dé pé ẹnìkan kan gbọ́dọ̀ yẹn tàjúdù ọdún tó bá lọ yẹn tàjúdù ọdún ó dàbí ẹ̀yin tó yẹ pé wọ́n ń ṣe eégún lé yín so níjọ́ pé eégún wá fẹ́ jáde tó kàárọ̀ tó eégún ó jáde òru rẹ̀ mọ́jú ó wá lọ yan tàbí ìgbé ọlọ́run adúpẹ́ ó tó eégún wá fẹ́ jáde lónìí jẹ́ òsàn yín jẹ́ pé ìsàn yín sówó jẹ́ òsàn yín sọmọ o bàbá àgbà ẹgbẹ́ ìdílé Ògún nílé wọn tó bá kàárọ̀ tí wọ́n yìnbọn Ògún yè tí wọ́n bọ Ògún ó lọ yan tàbí ìgbé adúpẹ́ ọdún Ògún tún dé o tàbáwọn onímọ̀lẹ̀ tí wọ́n máa jọ mùsùlùmí kan wájọ́ ọmọ ilé onímọ̀lẹ̀ wọ́n ní ní mọ́ ni wọ́n àjọjọ ọmọlẹ̀ yẹn jọ à òun yàn tàjújù ọdún ọmọlẹ̀ báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí mo sọ kò lọ létí tó bẹ́ẹ̀ ni kéèyàn lọ sọ pé òun crossover nínú Islam ìyàwó sábà yìí o so ṣáájú ọjọ́ pé Jamus yẹn òun ló dàbí ifá nílẹ̀ Yorùbá ń bí sáńpẹ̀lẹ́lẹ́ yìí pín àríyànrọ́ ńlá wọn kà sí ojú méjì lónìí mo ṣàlàyé ẹ̀kan lẹ́yìn ìkan níwájú orí ibi tó ń lọ wájú nínú ìgbàgbọ́ wọn ó sì mọ tó ti ń bọ̀ wọ́n wàá bọ́ ń jọ pé ìwọ ló ti ń bọ̀ la àti ń lọ ibi tá ń lọ yẹn jẹ́ ó san wá òkú yẹn yẹn jẹ́ ó God of beginning and òun ni wọ́n pè ní January March ṣùgbọ́n mo ti sàlàyé july àti kíni august yìí tó ti wá ṣùgbọ́n tí islam ò rí bẹ́ẹ̀ muharram kìí tó kọ ọ̀ràn kankan oṣù ọ̀wọ̀ ní sọ pé ẹ̀gbọ́dọ̀ so rọ́jàbù oṣù tá wà yìí nínú oṣù ojú ọ̀run yìí nínú àwọn orúkọ tó ń jẹ́ لأنه كان يرحب في الجاهلية أي يعظم تربى أمين لأنه كان يرجب wọ́n máa pọ́n oṣù ilé gan-an àwọn lárúbáwá wọ́n pọ́n oṣù ilé oṣù rọ́jàbì tí kọ́lọ̀ ni wọ́n mọ́jà ń bẹ̀ kódà àwọn èèyàn ní sọ pé wọn ní dá bí tí wọ́n ti mọ bẹ̀rù kó lè tún dìjà láàrin àtàwọn ọmọ ẹni tẹ̀fẹ́ ọmọ ìyẹn fọ́ bàbá ilé tí a kí mọ́ fọ́ bàbá ilé tí mo tún lè báwọn náà jà torí pọ́lọ̀ ní kí wọ́n jà ló fi yẹn wọ́n ń bẹ̀rù dé pé wọ́n ní wò sí ẹ̀ nífẹ̀ẹ́ dá lóòpẹ́ mọ́ fọ́ bàbá ilé tí mo torí pé wọ́n ń bẹ̀rù kó tó mọ́ gbógun jà sáwọn so wọ́n ka oṣù yẹn sí nítorí pọ́lọ̀ ní ẹ̀mọ́ jà ń bẹ̀ òun náà pè ní àsọ́mù oṣù bó o fọ́ wọn létí bó o bá nǹkan wọn jẹ́ wọn ní dáhùn ṣáàjì oṣù yóò lọ owó padà tẹ̀ so ayé nìkan kan nù wọ́n èjà láàájú sùgbọ́n fi ìkọ́ akọ́ àtúnṣìlá ẹ̀ ní gbọ́ kí ìdà kó máa dùn rárá o wàlá yóò sùgbọ́n fi ìsọ́ òtún ìṣẹ̀rọ̀ ọ̀tà ẹ̀ ní gbọ́ kẹ́nìkan ní ẹgbàá wá ogun dé ogun sùnmọ̀mí lóru rárá bóhùn yìí kẹ́ yọ kún pàkẹ́ sùn lóru ọlọ́run tún fi ìyẹn ṣe Ah, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àsìkò ah, ó lè mọ́ gbà wá àbá ní gbogbo àwọn orúkọ orúkọ yẹn bí tá a sọ yìí o tí rọ́jàbù jẹ́ oṣù ẹyọ kan yìí tí ń jẹ́ ó jẹ́ orúkọ bíi mẹ́tàdínlógún seventeen ó yàtọ̀ sí tàwa Yorùbá tá a kàn fọ́ọ̀mù wọ́n rántí gbà táwọn abúrámárì tó ní wọ́n ní wọ́n kọ́ wa ní àwọn oṣù tó wà náà ọdún ṣẹ́rẹ́ ìrìlẹ̀ rẹ̀ ní ilé ìbí òkúdu agẹmọ ogún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà pẹ̀lú ọ̀pẹ́mọ́ni ó lẹ ti rí ọ̀pẹ tí a ń pè sí ní ọ̀pẹ oṣù kejì láàrín ọ̀nà sọ̀rọ̀ tí wọ́n máa ya kìíní ọ̀pẹ yẹn bẹ̀ni wọ́n ti lọ fà yẹn yọ ìyẹn clear lọ́jọ́ eérú irọ́ ni kìíní ashwendé táwọn kìíní tí wọ́n máa fi dáhùn christian wọ́n máa fi fi wọ́n fi eérú sórí lọ́jọ́ eérú lọ́jọ́ ashwendé gbogbo àwọn ọjọ́ ìkú sunday wọ́n gbà pé jésù wọ́n kàn má gbélé kù ó jíǹde kò olùpọ̀ fẹ́ kó kú ló dẹ̀ jí ní mọ́ndé náà bí lọ́pẹ́ lọ́jà ìkú gbàkì níyẹn àwòrán àwa irọ́ ni yóòbó òmà kò sí yóòbó òmà tí ń jẹ́ ọjọ́ ajé ọjọ́ ajé ìṣẹ́gun eh, ìkíní kan òmà irọ́ ni níbi yóòbá mọ̀ ẹ́ ó ní ọjọ́ ọjà kúta ìyẹn lọ́jọ́ ṣàkú wọ́n mọ̀ lọ́tọ̀ ọjọ́ Ọbàtálá wọ́n mọ̀ lọ́tọ̀ ọjọ́ márùn-ún sí làwọn mọ̀ ṣùgbọ́n ọjọ́ mẹ́rin gangan ni wọ́n pè lọ́rùn tí hmm? wọ́n fún tí wọ́n mọ̀ ní wọ́n fi sọ pé bóòlù ti rí ọ̀la lè wọ́n rí bẹ́ẹ̀ tó mú babaláwo ṣe kí ni ìdí fa ọ̀rọ̀ ọ̀run bọ́kítà àwọn àlàyé yìí nítorí àwọn ọmọ wa tí wọ́n mọ̀ rò pé àwọn àlàyé tẹ́sìn ń ṣe kò yá àwọn àfà àwọn yẹn kàwé wọn lájú ìwọlò lájú ìwọlò kàwé ọ̀rọ̀ yá àwọn àfà kódà bishop samuel ajayi crowder nígbà tó dé tó fẹ́ yí ìzédè yorùbá ó gbọ́dọ̀ àwọn àfáà lọ pé kí ni yorùbá ń pelé kí ni wọ́n ń pelé nítàn tó rílẹ̀ sí iṣẹ́ àròsọ tó sì tún lákọọ́lẹ̀ sí ni ó gbọ́dọ̀ àwọn àfáà jẹ́ ní kí ni wọ́n ń pe ọlọ́run ó ní láwà ní ẹ̀rí àwọn kan wọ́n ní gèlè ìbáwọn àfáàwọ̀ èèyàn ṣe gèlè láwà nínú ilẹ̀ Yorùbá ọkùnrin ìwé gèlè obìnrin ní ìwé kátẹ̀síwájú gbogbo àwọn orúkọ wọn yìí ó ń sọ fún wa wípé ṣáájú kánàbì gan tó dé ni wọ́n ti gbé oṣù yìí ni wọ́n ti kí ni wọ́n ti gbé tóbi oṣù jẹ́ ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ so, ọlọ́run ọba àlejò ọlá sọ nínú kùrán pé dájúdájú nǹkan oṣù lọ́dọ̀ ọlọ́run ọba o méjìlá ni méjìlá ni ìmúràn afáàwọ̀ ẹgbẹ́ jẹ́rìí tó bá ní ní هذه الشهور الاثنى عشر من أربعة أشهر حرم كانت الجاهلية تعظموهن وتحرموهن وتحرم القتال فيهن hatta law laqiya rajulu minhum fihinna qatala abihi lam yahijhu ay lam yuzhijhu wa lam yunfirhu wa hunna rajab muddar wa thalathat mutawaliya dul qada dul hijab mo se ṣàlàyé lẹ́ẹ̀kan Ọlọ́run mú alákọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí ni mò ń ṣàlàyé ní útúbà àkọ́kọ́ lónìí òní pé àwa mùsùlùmí ní òǹkà tààrí ìpìlẹ̀ rẹ̀ nínú kùránì tí è ṣàforírò tó tọ́ bá ní oṣù rọ́jàbù láwọ̀ ẹ̀lọ́ ẹlòmí òní kí ní jẹ́ rọ́jàbù inú kùránì wà láti rí oṣù yẹn tá gbé jáde kì í ṣàforírò kì í ṣàwọn afá ni wọ́n pé bíríkó tó pé bíríkó tó tún ní ẹjá mọ́ ipò oṣù báyìí rárá tẹ́lẹ̀ bá lọ ń sin okù ṣàbán lẹ́yìn rẹ̀ okù rọmọdán lẹ́yìn rẹ̀ okù ṣàwọ́n lẹ́yìn rẹ̀ ó kò dòlè kẹ́ìdà lẹ́yìn rẹ̀ ó kò dòlè ìjà nínú kùránì láti gbé jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ṣàlàyé pàtúntà ń ṣàlàyé náà nìyẹn pé tí wọ́n bá ń sọ̀rọ̀ oṣù Islam àwọn oṣù méjìlá yẹn kẹ́ ẹ lọ mọ̀ pé ìpìlẹ̀ níbo ló ti wá kùránì ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fúnra rẹ̀ ló dá àwọn oṣù yẹn ó sì sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà tá ń gbà ka àwọn oṣù yìí tá a fi dá wọn sí gbogbo àwọn oṣù yòókù táyé tí wọ́n borí rò tí gbogbo èèyàn lè rí ni àtọ́mẹ́kì àtàgbà tolórí tẹlẹ́mù ní òòkè ní orí oṣù nígbà wọ́n ní rọ́jọ́ àbùsà wà yìí jẹ́ ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì rẹ̀ gbogbo èmi rí oṣù yẹn níjọ́ kejì mo sì ti lẹ́ẹ̀kan mo rí ẹlú ṣe rárò pé náà ti wà láì ìgboro ni mo ti rí o kódà mo tún pé àwọn èèyàn tí oṣù o mo ní wọ́n ànáǹsì lálẹ́ wọ́n dẹ̀ ànáǹsì pé wọ́n rí oṣù jọ yìí mo dárúkọ bẹ̀yẹn ìgbà ìmọ̀ tíìtì ní pa mo ní mo rí oṣù jọ ní ká máa wá oṣù yẹn mo rí ọkàn lé tẹ́rẹ́ kò pẹ́ tó kúrò eléyìí sì ìjọ kejì ẹ̀ àárín bí tàbá tó wá rí oṣù ànábì tún kọ́ wa lẹ́kọ̀ọ́ táàmù wí tàbá róṣù tuntun tẹ́gbẹ́kẹ̀ẹ́ fọ́kàn lé lásán á ṣàdúà Allahumma ahillahu alayna ọlọ́run oṣù tó lè jẹ́ kó lé fún wa bìlẹ̀ áfúnì pẹ̀lú ìfàyàbalẹ̀ járí fàyàbalẹ̀ ń bẹ́ẹ̀ wàlì imán jẹ́ kí gbàgbọ́ wọ́n lékún wàlì islam jẹ́ kẹ́sìn wọ́n lékún wàtàwọ́fíìk ni mà tó ṣíbù wàtàrdọ̀ jẹ́ kó jù yí ká ṣe kò ń jẹ gbogbo tó nífẹ̀ẹ́ sí tó sì yọnu sí ẹlẹ́wà ní àwọn mùsùlùmí ń bọ̀ṣù ọ̀rọ̀ yìí wá gbàgbà mi rọ́bùnà wà rọ́bùkà lọ olúwa wa àti olúwa èrè oṣù tó léyìí òun ni àlá ìlàlù rushdin eléyìí jẹ́ wà fẹ́yìrì oṣù yìí ọlọ́run jẹ́ kó jẹ́ oṣù mọ̀nà fún wa jẹ́ kó jẹ́ oṣù oríire fún wa o n bá sọ nìyẹn tó ṣùgbọ́n adé tá a bá ti yọjú tààrí tó tún dá wa padà sọ́dọ̀ ta ni sọ́dọ̀ kan wá dé ní ìsìn kó ní afẹ́ yìí máa ṣàdúrà oṣooṣù ìyá ọ̀pọ̀lọpọ̀ àgbà láti ń sìn oṣù tuntun january february ti dé o àfẹ́ṣe àdúrà february februari february tọ́lọ̀ lóhun òmọ̀ tánàbí ní kò sí ti ń jẹ́ ètò òmọ̀ tí mo gbà pé ọlọ́run òmọ̀ tí mo gbà lérò ní ṣe ọba ní ká lò tí mo gbà lérò pẹ̀lú ẹ

wòlíì ọlọ́run kan bẹ̀ tí wọ́n rójú ibi tí ràkúnmí rẹ̀ sùn sí gbogbo ẹ̀ kí ni lọ́dọ̀ àwọn geophysics àti geology tí ò nítumọ̀ just separation of minerals àwọn ìtọ́jú bẹ́ẹ̀ lọ wà lákúrẹ́ níbo ló wà bẹ́ẹ̀ mi ìdáhùn lọ béèrè lọ́wọ́ ṣífì wọn mú yunifásitì Adékúnlé Ajáàfin ìgbé phd in geology yóò mú ọ lọ ọbẹ̀ tó bá ti lè sanwó ọkọ̀ alátàbọ̀ Òkun Èkìtì àṣẹ ìtẹ́kàn rí wúruwúru ní wàá rí mi gan tó rò pé ràkúnmí ni torí pé òkúta oríṣiríṣi àwọn nǹkan ló papọ̀ tó di òkúta ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ ti sáyẹ́nsì gẹ́gẹ́ bí ìgbà táwọn èèyàn fẹ́ mọ́lé sìmẹ́ǹtì iyanrìn àtòkúta ẹmẹ̀fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ ní ẹbáàpò ẹwà ti rẹ́lé yóò dilé bẹ́ẹ̀ lòkúta yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn minerals tó wà ń bẹ ó máa ń separate ìyẹn kó máa ń yà fúnra wọn gbà mí yóò wá dàbí ok èyí tí ó tètè yé ni ilé ta tọ́ tó lè ń sun lára kíni lára ògiri ẹ̀rí pé tí wọ́n bá fi ọ̀dà kúnlé àwọn ọ̀dà yẹn àwọ̀ rẹ̀ ó máa ń yàtọ̀ sí àwọ̀ táwọn wò nígbà tó mi ń wọ̀ torí pé omi yẹn àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́ ṣe lè yòrò sínú omi ló fi ń yàpa ló fi ń yàpa síra wọn táwọn wò bí irú ètò ìṣẹ̀lẹ̀ ní mọ́ṣáláṣí ní ilẹ̀ pàǹjọ́ yẹn tí wọ́n ní wọ́n rí ṣéwù tó nírùngbọ̀n bíi mọ́ọ̀mù mo lọ bẹ̀ omi ni o ìgbà tó nìyẹn wọ ara ògiri ó wá fọ́ọ̀mù bí irun gbọ̀n bẹ́ẹ̀ mo lọ rùmù ní ó ṣé ò nílò tọ́ ṣùgbọ́n mi lọ́gbà gbogbo ayé lọ tó dáwọn kan sọ pé wá wo bẹ̀ ìgbà tí gbogbo ẹ ti lọ tán tẹ́nìkan kan lọ ni mo ṣẹ̀ wá lọ bẹ̀ ó mí rèé ó fọ́ọ̀mù láì wá lára mọ́ọ̀sì kúrò bẹ̀ ọlọ́run sànù so الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأعلام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ni fún ọlọ́run bá tó ṣe ní àbẹ̀ ní mùsùlùmí ọlọ́run ṣe wá lọ́kàn òkú rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run kú tó wà tí mò ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọjà òyí kò lè parí lónìí yóò tún túbà mẹ́ta insha Allah àwọn nǹkan tó jẹ mọ́rò ìṣù àwọn ìtàwọn èèyàn máa ń sọ àwọn àhesọ ọ̀rọ̀ àwọn àwáwí àtàwọn ìta máa ń rí táwọn èèyàn mú kókókó tí èṣà rẹ̀ ẹ̀sìn àti tó pàtàkì táwọn èèyàn mú pẹ̀lú ògbọ́nà aṣàlàyé tí ó tó ń gbà mẹ́ta àríparí ẹ̀lẹ́ ìdún lọ ọlọ́run ẹ̀rù sí kó fún wa lálàáfíà ara ṣùgbọ́n ní àná lágbọ́ pé ẹgbẹ́ jẹ́ ìmáàmù àgbà fún ìlú Mashood Abdulgani Adébáyọ̀ Àjòkìdẹ̀rú Àbáyì bàbá wa àfáàgbà tí wọ́n jẹ́ Mashood Abdulgani Àjòkìdẹ̀rú kẹta Àjòkìdẹ̀rú yẹn ni lọ́yọ̀ ilé kan wà tán pè nílé ìmámù wọ́n máa ń jẹ ìmámù bẹ́ẹ̀ méjì nílé yẹn Kristi èyí pé wọ́n ń jà ó igun méjì ni igun akéúgbẹ̀rún àti igun ajókìdẹ̀rú tẹ́m̀pẹ̀lá ajókìdẹ̀rú ni ajókì ìdẹ̀kóró ìdẹ mo bá wọn tẹ́m̀pẹ̀ nígẹ bí kọ́pà bẹ̀rẹ̀ ìdẹ̀ká tó máa fi sán fi sọ́wọ́ ẹ̀gbà ẹ̀hẹ́n àwọn tí wọ́n jó ìdẹ wọ́n fi sẹ́sẹ̀ ajókì ìdẹ̀kóró gẹ́gẹ́ ṣe ṣàlàyé pòròkòyé méjì ẹni tó jẹ tó jáde láyé ìkọ́rọ̀ foríjì wọn wọ́n wá jẹ́ igun ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ ẹni tó jẹ káwọn tó kú ọmọ àti ògbẹ̀rú ni ẹni tó tún jẹ náà ṣáájú ẹni yẹn náà àti ògbẹ̀rú ni ìtumọ̀ ajókìlẹ̀ rú ni agbọ́ bàbá jáde láyé ìgbà tí mo pè é wọ́n ni wọ́n ní wọ́n fi wọ́n lẹ́yìn àyílà lánàá sọ ọlọ́kú fún fún wọn ìlú ọ̀yọ́ èyí tó ṣẹlẹ̀ yìí ọlọ́mọdé ṣokùnfà ìdàrúdàpọ̀ nínú ìsìláàmù wọ́n sì jẹ́ kí ó fa èyí àyèdè láàrin àwọn àbá àti láàrin gbogbo mùsùlùmí mùláàzọ̀ ìyẹn ni àkíyèsí kékeré kan tí mo fẹ́ pè mbẹ̀ tí mo fẹ́ pè wá sí ẹ̀rí pé lọ́yọ̀ọ́ kí bàbá wa aláàfin kó tó jáde láyé ló fẹnu ara ẹ̀ sọ pé ìlú gbogbo ìlú mi lè máa ṣe nǹkan mi ò àmọ́ o aláàfin ní ìyàn lè mọ́mù lọ́yọ̀ọ́ bàbá aláàfin wá sí láyé mọ́ báyìí ṣé ìtumọ̀ rẹ̀ wá ní pé ó ti jọ́ tí wọ́n bá jà láàbí méjì àtúnjẹ́ ìmáàmù ìta máa ń sọ nípa kí lẹ́sìn sọ àti kí láṣà wí ẹ̀sìn àtàṣà tá ń lò a gbọ́dọ̀ wò pé ṣáṣà wà ẹ̀ bá ẹ̀sìn mu tí ò bá ti bá mu látó ti yẹ ká ṣètò ká máa lo tẹ́sìn sọ gangan tó bá yẹ fọ́dún méje òní wọ́n tó jẹ́ sọ́dún méje òní látò wáyàn mọ́mù kílẹ̀ rí tí ó wà wà fún àwọn onímímọ̀ ẹ̀sìn àti gbogbo mùsùlùmí lórí fáàyàn mọ́ mù yẹn lọ́dọ̀ ọ̀dọ̀ kí ànábì sọ tàbá fẹ́ yàn mọ́ ànábì ti gbé criteria ẹ̀lẹ́ ẹ̀ẹ́ tí ó wà fa wàhálà náà ní pé àwa mùsùlùmí ṣe tó láti tẹ̀lé wa sọ ẹlòmí ọmọ ọmọ sọ pé a ah, lè jẹ́ òun ìgbàgbé máa ni pé ó mọ̀ wípé tí wọ́n bá ní kí ṣùgbọ́n bóyá ó ti wọ́n pé tí wọ́n bá jẹ́ òun ti lọ́nà kan tó òun ó gbà tó òun ó fi ṣe kí ni tó òun ó fi lẹ́nu ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni àṣà bá ṣe ṣe nǹkan wá nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yín ni àbíbọ́lọ̀ ń ṣe ní kẹ́ẹ̀ṣe ń tẹ́ ń ṣe lọ́dọ̀ ara yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ta ló fẹ́ gbà lọ́wọ́ yín ọlọ́run ṣé bẹ́ẹ̀ ṣe wá ṣe yẹn lọ́lọ́run ó ṣe gbà ní àbí bọ́lọ̀ ń ṣe ní kẹ́ẹ̀ṣe tó eléyìí jẹ́ tí ó yẹ kí gbogbo àwọn mùsùlùmí ní ìlú yòókù náà káwòye sí káàkiri sí dáadáa ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí abẹ́ ọlọ́run bá lékẹ́ ọlá ọlọ́run sí àforíjì fún bàbá àwọn àṣìṣe wọn tọ́lọ́run fún bá ní ṣàmójúkúrò fún wọn iwájú tí wọ́n dojú kọ ọlọ́run má jẹ́ kí ó ṣòro ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ ọlọ́run bá ní yan ìmáàmù fún wa tó jẹ́ pé ẹ̀sìn ó gbòòrò àlàáfíà ó pọ̀ sí i dáadáa wọ́n máa lékún ọlọ́run má jẹ́ kí bí àyè tó ṣẹlẹ̀ ọlọ́run má sì yà á rí dàrúdàpọ̀ láàrin mùsùlùmí allahumma aiza islam wa muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'akum wa ansur al-mujahidin fi kulli makan allahumma inna nas'aluka al-huda والتقى والعفاف والغنى اللهم اهدنا وصاحبنا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سلم تسليما كثيرا كثيرا قوموا للصلاه اللهم